إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله أترى صلاة شوانبوا محمد صلى الله عليه وسلم أتما تصوج إن شاء الله لوي تفسير القرآن الكريم لاتنو سورة الحج آية إكوكلا أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين الله سبحانه وتعالى oni wa mina nnaasi man yacbudu allah ala harf ó ń bẹnu àwọn èèyàn àwọn tó ṣe wípé etí bèbè ni wọ́n ń gbé sí lọ́mù fàyín asọ́bà òkèrè ma ń nàbí tí dáadáa tó bá ṣẹlẹ̀ inú wọn ó dùn ọkàn wọn ó balẹ̀ wọn ó wo pẹ́sìn táwọn ń ṣe yìí ẹ̀sìn tó dáa ni ẹ̀sìn tó gbé àwọn ni wọ́n asọ́bọ́t ó fitna ṣùgbọ́n tí fitina ká bá ṣẹlẹ̀ sí wọn ìǹkọ́lába aláwájú yìí ọlọ́run ni ó yẹ ìpadà sí islam khasra dunia wal akhira irú èèyàn bẹ́ẹ̀ ó ṣòfò láyé ó dẹ̀ tún ṣòfò alkiyama zálìkà wal khusra mọ̀bí eléyìí ni òfò tó fojú hàn áyà yìí ó ń pa kíyèsí wa sí nǹkan tó pàtàkì òun náà ni wípé ká mọ̀ pé ta bá fẹ́ ṣe islam a fẹ́ ṣe islam ni ṣùgbọ́n a fẹ́ bèèzì islam wa lórí wípé ta bá ní àwọn ọ̀rọ̀ ayé kójọ a ṣe islam tá a bá ti rí ọ̀rọ̀ ayé kójọ a fi islam lẹ̀ ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ pé ó ń bẹ́nu àwọn èèyàn àwọn tó ṣe pé rúlòrí tán nínìí irú àwọn èèyàn báyìí òun ni àwọn èèyàn a máa fi àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kó wọn a máa fi tàn wọn a ní tó bá wá ṣe ẹ̀sìn wa nǹkan báyìí báyìí báyìí báyìí lórí ó achieve àwọn nǹkan báyìí báyìí sọ ló jẹ́ pé ẹni tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó ṣe yí pé ọ̀rọ̀ ayé ló ń lé káàkiri irú èèyàn bẹ́ẹ̀ kò gbọ́ islam yìí àwọn mistakes kan bẹ táwọn èèyàn máa ń ṣe nígbà tá a bá kóra wa i believe pé an achieve fún ẹ̀sìn a ní islamic university àbí muslim university islamic kìíní kan muslim kìíní kan àti achieve eléyìí a ní school alọ́spítù alélẹ́yìí àwọn nǹkan wọ̀nyí nǹkan tó dáa ní tòótọ́ ṣùgbọ́n má ṣe dáa tó àwọn kan ni tí a fi determine ni pé ẹ̀sìn wa ẹ̀sìn tó dáa ni níta fẹ́ fi mọ ẹ̀sìn òun náà ni ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo níta fẹ́ fi mọ ẹ̀sìn òun náà ni ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ṣùgbọ́n èyí tí àwọn èèyàn ó kóra wọn jọ tó ṣe pé tán bá kóra wọn jọ in tí wọ́n lé àti achieve kò ń ṣe àti gbọ́ ẹ̀sìn yé kò ń ṣe láti mọ kí lọ́wọ́n bá fẹ́ ká ṣe kí ló fẹ́ ká jìnà sí rárá economic benefit àtàwọn nǹkan tó so mọ́rú àwọn nǹkan báyìí òun ni ń ta fi ń mọ ìsìláàmù àwọn èèyàn lónìí nǹkan báyìí láti achieve ní ọrọ̀ ayé eléyìí la fi máa mọ̀ pé kí ni islam ń grow ọlọ́wọ́n bá jẹ́ kó yé wa mígbà yìí pé wàmí na nurse ó ń bẹnu àwọn èèyàn man yá àbùdùlá alẹ́ harfin tó ṣe pé etí bèbè ni wọ́n ti ń sin lọ́wọ́n ọba fàyín asọ́ọ̀bà òkèrún ma annabi tí àwọn nǹkan dáadáa bá ń ṣẹlẹ̀ sí ní àwọn nǹkan tí ó wù ú tó nífẹ̀ẹ́ sí ìtma annabi ọkàn rèé balẹ̀ ó jáde yunifásitì oríṣẹ́ tó da owó ń wọlé ó ra mọ́tò ó kọ́lé yóò lẹ́sìn yìí gbé wá ṣùgbọ́n ó jáde yunifásitì nǹkan lè fún kò tí ìrírú iṣẹ́ tó ń wù àbótí ẹ̀ríṣẹ́ kan ṣùgbọ́n owó tó ń jáde ń bẹ́ẹ̀ kò tó nǹkan ó ń struggle láti jẹun yóò jòkó yóò wò pé ṣẹ́sì yìí dá báyìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ tán bá jù sí lọ́wọ́ kan ìpè wà bá wa ṣẹ̀sìn títí wa tó bá bá wa ṣẹ̀sìn tiwa ó rí ọ̀rọ̀ kójọ ó rore kójọ ó rí iṣẹ́ gidi irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni ó juwọ́lẹ̀ ni ó bọ́ sínú ẹ̀sìn wọn obìnrin míì ó ti ń wọ́kọ kò rọ́kọ yóò wá wò pípa tó ń rọ́kọ báyìí tí òun ò ní fẹ́ sìn ilẹ̀ kó ń lọ sínú ẹ̀sìn tó ṣe pé wọn àti rọ́kọ àbọ́kùnrin mi ń wáyàwó àwòkọ́ ṣé ò ní fi ẹ̀sìn ilẹ̀ kó ń lọ sínú ẹ̀sìn tí òun àti ríyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan ayé kò bímọ látijọ́ yìí ó ti ṣe gbogbo ẹ̀ ó ti lọ spítù eléyìí ó lọ yìí wọ́n bá jù sí wípé ó ṣe wá ṣẹ́sìn wa tó bá ṣẹ́sìn wa wà tọ́kọ́ ẹ̀ẹ́rẹ́ ọmọ bí òun náà bá dẹni tí ó juwọ́lẹ̀ ó juwọ́lẹ̀ nítorí pé ó ń wọ́mọ kò rọ́mọ ó lọ ṣẹ̀sìn míì nítorí pé ó ń wáṣẹ́ kò ríṣẹ́ ó lọ ṣẹ̀sìn míì nítorí pé ó ń wá ipò kò rípò ó lọ ṣẹ̀sìn míì ọlọ́wọ́ ọba ti yanjú rú ọ̀rọ̀ àwọn èèyàn báyìí ìpè wọ̀mí náà ó ń bẹnu àwọn èèyàn máa ń ya àbúdúlọ́ ẹni tó ṣe wípé ìjọsìn tó lóun ṣe fọ́lọ́wọ́n ba ìjọsìn etí bèbè ni ẹsẹ̀ kan nílé ẹsẹ̀ kan níta ni. Ele, fàyín asọ́ọ̀bà òwò xeyìrú ìpínlẹ̀ anábì tí dáadáa bá ṣẹlẹ̀ sí àwọn nǹkan tó ń fẹ́ oríṣẹ́ gidi orọ́kọ gidi orí ọkọ̀ra orílẹ́kọ́ ìpínlẹ̀ anábì alẹ́sìn àìdá yóò gbẹ́sẹ̀ kan tó kù yóò gbé sínú ilé ṣùgbọ́n wáyé asọ́ọ̀bà tó fìtìnà tí fìtìnà bá ṣẹlẹ̀ ọlọ́run ọba ní kọ́lọ̀bà aláwájì yóò yẹ yín padà yóò lóhun òṣèṣìn yìí mọ́ ẹ̀sìn yóò gbé wá islam ń ṣẹ̀sìn dáadáa tí ẹ̀sìn tí wọ́n bá ṣe tí ó tó ṣì ní yóò bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ ọlọ́wà ní kọ́lọ̀bà aláwájì yìí yóò yẹ yín padà ọlọ́run ọba ní yẹ yín padà rẹ̀ kò kó nǹkan kan bá islam ara ẹ̀ ló affect khasira dunia ọlọ́ọ̀bá ló ṣòfò ayé wọ̀lá àkìrá ó tún ṣòfò alkiyama torí ayé tó torí ẹ̀yẹ́ yìí padà tó lóhun òṣèṣin islam mọ́ tí ò bá sínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba wípé yóò rí ayé kójọ kò ní kójọ ẹlòmíì wo tán pé mo bọ̀ wá sínú ẹ̀sìn wa tó bá wà ó bímọ yóò tún gba bẹ̀rẹ̀ náà kù ní bímọ náà tó bá wà nú ẹ̀sìn wa ó rọrọ̀ kọjọ kójọ yóò lọ bẹ̀ kù ní rọrọ̀ kójọ tó bá wà nú ẹ̀sìn wa ó rí iṣẹ́ oríyàwó fẹ́ ó rọkọ yóò lọ náà gbogbo oníṣẹ́lẹ̀ ó dẹ̀ ti ṣe kìfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba ó ti kọ̀yìn sí ìsìláàmù in ó wà bá kú náà nù owó kò rí ó ṣòfò ayé tó wá tún jọ́ gbé ní alkiyama náà ìgbédìde kẹfìrí náà ni ó tún gbé dìde ọlọ́wọ́n bá ní kásọ̀rọ̀ dúnìá ó ṣòfò ayé ayé tó torí ẹ̀ tó torí ẹ̀ gbọ́rọ̀ ọlọ́wọ́n bá dànù ayé tó torí ẹ̀ kẹ̀yìn sí islam ó ṣòfò rẹ̀ wọ́lá áhírà ó tún wá ṣe kíní ó tún ṣòfò alkiyama náà kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ṣùgbọ́n tí èèyàn bá gbọ́yé tó ní àgbọ́yé tí wọ́n ń pè ní al-islam yóò mọ̀ wípé tí ọlọ́run ọba sọ ó ní pé wọn náà blu kóńbé ṣarri wàlxayiri fitnatan wa ilẹ̀ iná ọlọ́run ni ẹ mọ̀ wípé àádán yín bí ṣarri pẹ̀láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ ó lè jáde yunifásitì kó máa wáṣẹ́ kó mọ́ rí iṣẹ́ yóò dààmú dààmú dààmú àdáwò títí ẹnìyẹn ó lè lọ́kọ́ kó mọ́ rọmọ bí àdáwò ti ẹnìyẹn ọlọ́run lè sọ pé stéèjì kan ni ó tó rọmọ bí ọlọ́run lè ní kò ní rọmọ bí tí èkú láyé àdáwò títí ẹnìyẹn ó lè jẹ́ pé yóò fẹ́yàwó kò ní bímọ bó fẹ́ léyìí kò sọ́mọ bó fẹ́ yìí kò bímọ àdáwò ti ẹnìyẹn ẹlòmí ó lè jẹ́ pé ààrẹ kan sí kejì ni ó ma báyí àdáwò títí ẹni ẹ ẹlòmí ó lè jẹ́ wípé owó ń bẹ ọ̀rọ̀ ń bẹ ṣùgbọ́n àìsàn kan sí kejì ni ó ma ṣe àdáwò títí ẹni ẹ wọ̀nà blúkún bí ṣàrù ọlọ́ni àádán pẹ̀lú nǹkan tẹ́ ẹ fẹ́ wọ́n kẹ́rì àádán pẹ̀lú nǹkan tẹ́ ẹ fẹ́ náà ẹlòmí gbogbo kan máa dùn náà ni bó ṣe ń rówó ní ma kọ́lé ní ó ma ara mọ́tò ní ó ma ṣe léyìí ní ó ma ṣe yìí inú rẹ̀ ó ma dùn àdánwò títí ẹnu ọlọ́run dánwò bó olùfẹ́ ṣòwò tó ń rí yẹn ṣe yóò fi rántí ọlọ́run ọba ní ṣe yóò na síbi nǹkan ẹ̀ṣẹ̀ ní àdánwò títí ẹni yẹn ṣùgbọ́n kéèyàn kan ń bẹ lórí ilẹ̀ ayé yìí tí ò ní rí àdánwò bàbá rọ ni. Ba aṣáájú náà sì bala alambia àwọn tánà wọn máa ń le jù tá a bá lọ wo ìtàn làwọn ànábì ọlọ́wọ́n ọba ẹ̀ǹgbà tí mo ti wá dẹni ọlọ́run nísìn kò yẹ kí n rádàwò kankan mọ́ kò ń ṣètò ọlọ́wọ́n ọba nìyẹn tá wo àwọn ànábì ọlọ́wọ́n ọba oríṣiríṣi àdánwò ló ń bẹ ẹni tí ò rọmọ bínú wọn ẹni tó ṣe kó nú wọn ẹni tó bímọ tó ṣe pójú ayé rẹ̀ náà làwọn ọmọ ẹ̀ ti jáde láyé tán àfẹ́yọ̀kan ẹyọ̀kan tó kù náà ní oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tó jáde láyé lòun náà jáde láyé tọ́mánikàwá mọ́ àṣẹ́sì irú àwọn èèyàn bẹ́ẹ̀ aláwọ̀ eléyìí wọ́n bójútó gbèsè ayé wọn ni wọ́n tójú bọlé ni wọ́n fẹsẹ̀ lé wọ́n fẹsẹ̀ lé sí i nìkan fẹsẹ̀ lé tọ́ àwọn ànábì ọlọ́wọ́n bá ní bó wá ni àwa àwọn tí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ nínú ọmọ ènìyàn nìyẹn tàbá sọ yí pé kéèyàn wù àwọn tá a sọ pé kò yẹ kán rádánwò rárá àwọn ẹni ọlọ́run àwọn ànábì ọlọ́run bá ṣùgbọ́n àwọn gan ni àdánwò wọn pọ̀ jù ní àwọn nǹkan tá ń pè ládánwò lóríṣiríṣi àrínú àwọn ànábì ọlọ́run bá tó ṣe pé ọmọ ẹ̀yà yàkuyà èyí tíyàwó ẹ̀yà yàkuyà anabi nuhu alayhisalatu wasalam ọlọ́wọ́n bá fún wa lápẹjúwe dọ̀rọ̀bàlá umarsala lílẹ́dínà kàfọ́rú mọ́ràtà nuhin wọ́n mọ́ràtà lójú ọlọ́ni àpèjúwe kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ kéfèrè ìyàwó nuhu àti ìyàwó lójú kánàtà tàhtà àbùdẹ́rì mi ní ìbàdínà sọ̀lẹ̀ haid àwọn méjèèjì ọkọ wọn àwọn ẹrù wa ní ire ni wọn ṣùgbọ́n fọ́kánàtà wọn jàmbá báwọn anábì ṣe ń pèpè sí ìbàyí làwọn ìyàwó lọ ń pàdé àpọ̀pọ̀ mọ́ àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ kéfèèrè ọlọ́ọ̀bá ní fọlàmíùkù ní àánìwọ̀n mìnàlá ìṣẹ̀yà ọkọ̀ ìkíní kejì wọn ò ní kẹta lè fìrìn lọ́wọ́ ìyá ọlọ́wọ́ bá wàkílà tùkùlà náírà máa dàkìlẹ̀ tó bá rí jọ́ǹgbé ní alkiyama ọlọ́wọ́ bá ní ìwọ ìyàwó nú ìrẹ̀yàwó lútù èyí méjì ẹ̀ máa wọná lọ ẹjọ́ ìnà àwọn tí ó máa wọ́n náà àdánwò kan nìyẹn anábì inú alẹ́ sọ́lá tó sàrà ó tún ní àdánwò ọmọ tó ṣe yípo ṣe wáàsí ṣe wáàsí tó ní ya àbùnáyà èrè ọmọ mi irkab ma'ana wọnú ọkọ̀ ojú omi yìí pẹ̀lú wa ọmọ ní èrè bàbá mi sáàwì ìlàjábàlì ṣe bẹ́ẹ̀ lójú fẹ́ràn ni àbí ṣe bẹ́ẹ̀ lómi máa jáde ni sáàwì ìlàjábàlì tómi bá jáde láti ilẹ̀ tẹ́ǹsán ẹ máa gúnkè lọ máa gun orí òkè yàásímù nìlẹ̀ máa tó ṣe pé omi ò lè débẹ̀ ṣùgbọ́n gbà tí ọlọ́run subhanahu wa ta'ala gbéyà rẹ̀ dé bómi ṣe ń jáde núlẹ̀ lomi ń sọ̀kalẹ̀ láti sẹ́mà faltakon máa la amurin kọ̀dìr ọlọ́run ọba ní omi méjèèjì wọ́n ń pàdé ara wọn ọmọ yìí padà ṣe kí ni ó parun pẹ̀lú àwọn kẹfẹ́rí ni àdáwò kan nìyẹn bẹ́ẹ̀ lànà ibrahim alayhi salatu salam ó ní àdánwò bàbá ó ṣe wáàsí fún bàbá rẹ̀ ṣe ṣe ṣe ṣe ṣe bàbá gan ló tún champion àwọn èèyàn tó ń go against rẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a ti kà sẹ́yìn anábì ibrahim alayhisalatu salam kò ti tọrọ ọmọ bí ó ti dàgbà kọ́lọ́wọ́n bá tó yọ̀ǹda ọmọ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábì isa alayhisalatu salam ó ní àdánwò títí ẹ̀ anábì muhammad sallallahu alaihi wasallam ó ní àdánwò títí ẹ̀ so ẹni tó ń ṣe ìsìláàmù tó ní lẹ́mìí pé wọn ò ní rádánwò láyé ó ti gbé gbági ṣùgbọ́n lọ́wọ́ bájú kó yé wa wípé àwọn kan bẹ tó ń ṣe ìsìláàmù ọ̀mìnà nas mẹ́ni àbúdùlá aláhàrfin ó ń bẹnu àwọn èèyàn àwọn tó ṣe wípé etí bèbè làwọn tí ń sin lọ́wọ́ ọba fain asọ́ọ̀bọ̀ òun khairu nitma annabi tí nǹkan tó fẹ́ bá ń ṣẹlẹ̀ sí inú rẹ̀ ó máa dùn ilé lọ́wọ́ bá ń sọnù àyà mi ọlọ́wọ́ bá ní fún amẹ́lì ìsánù ìdámàbtàlá òrọ́bùhù fún akramọ̀hù wà ní àmàhù fẹ́yàkúrò rọ́bì akramọ̀ ọlọ́wọ́ ní ẹ̀rọ bẹ́ ènìyàn ìgbà tọ́lọ́ bá dán wò ọlọ́wọ́ bá dán wò ní ó ọlọ́wọ́ wa kó àwọn nǹkan tó ń fẹ́ àwọn ìdẹ̀ra oríṣiríṣi ìgbádùn ọlọ́wọ́ bá ó tì í lọ́dọ̀ fẹ́yàkúrò rọ́bì akramọ̀ yóò ní ọlọ́wọ́ bá pọ́n lé ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́ọ̀ni àwọn atánṣẹ́sìn tó dá ni ṣùgbọ́n wọ́n amma ìdá mọ̀tàlá fàkọ́dára àìlèyìn rìzkọ́ tọ́lọ̀ bá tún dán wò nídàkejì tọ́lọ̀ ní kí a rízìkì ọ̀rọ̀ máa wá díẹ̀díẹ̀ fọ́yàkúrú rọ̀bì àhánẹ́n yóò ní ọlọ́wọ́n bá yẹ pẹ̀rẹ̀ mi ọlọ́wọ́n bá yẹ pẹ̀rẹ̀ mi bẹ́ẹ̀ ni ìkíní kejì àdáwò látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ẹni tó rí ọ̀rọ̀ kójọ àdáwò ni ẹni tí ó rọrọ kójọ àdánwò ni ṣé ìtò rọrọ kójọ ó dúpẹ́ àbí yóò máa ná ọrọ̀ rẹ̀ yóò máa fi promote ìbàjẹ́ àmọ́ yóò lówó lónìí tó ṣe yí pé àwọn olórin àwọn ọmọkọ́mọ àwọn nǹkan kí nǹkan ló ná owó yẹn sí ló fi promote kò lè ná owó yẹn síbi ọ̀rọ̀ ẹ̀sìn kò lè ná sí bó tilẹ̀ òkú mọ́ kò ní òkè owó mi lélẹ́yìí ẹ̀fẹ́ lẹ́yìn ẹ̀fi kọ́ àbí eléyìí ní mo fi ṣe nǹkan báyìí sí mọ́ṣáláṣí ó ní lára ṣùgbọ́n tí àwọn eléré bá dé oníye tí ó gbé kalẹ̀ tí àwọn ọmọ tán ṣe beauty context tán bá dé oníye tí ó gbé fún wọn ṣùgbọ́n àti náwó rẹ̀ síbi nǹkan tọ́lọ́wọ́n bá ó ní lára àdánwò títí ẹnu ọlọ́wọ́n bá fún olówó nítorí kíní nítorí kó lè dán ṣé yóò dúpẹ́ pẹ̀lú owó àbí yóò yà láì mú rí pẹ̀lú ọlọ́run ọba sí ọlọ́run ọba pẹ̀lú owó tó fún ẹlòmíì dẹ̀ ní ọlọ́run ọba yóò fi àwọn àdánwò kankan ọlọ́run ọba yóò mọ wò ó ẹni yìí ṣé yóò dúpẹ́ fún ni pẹ̀lú àdánwò tó tún bẹ pẹ̀lú ẹ àbóhun ló ti yà láì ìpèrè ọlọ́run ọba ó ṣe wá jẹ́ mi lágbájá ó ní nǹkan báyìí báyìí èmi ò ní nǹkan báyìí báyìí mo sìn ẹ́ ju lágbájá ọmọ lágbájá lọ mo ń ṣèjọ́sìn fún ẹ ju lágbájá ọmọ lágbájá lọ yóò mọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ mọ̀ wípé kí ni pínpín àrísìkí ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba mọ̀ pín bó ṣe wù ú ni anabawa muhammad sallallahu alaihi wa sallam ó fún àwọn sahaba rẹ̀ tó wà nù láàrin ó fún wọn píkítsọ̀ kan oni law anna dunya ta'dilu inda allahi janaha ba'udatin ma saqa allahu minha kafiran sharbata ma'in anabi ni ayin sabe ayé tẹ ń wò yìí gbogbo àwọn ìròyìn ní ayé yìí ọlọ́run bò válù ẹ̀ o tó bá ṣe pé ó ní válù tó tó ìyẹ́ ìyẹ́ eṣinṣin àbí ìyẹ́ yàmùyàmù tó bá ní válù tó tó yẹn ọlọ́ọ̀bù bá fi ṣàwọn fún àwọn kèfèrè ṣùgbọ́n gbogbo ayéyà àti gbogbo tó ń bẹ́nu ẹ̀ ní ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bù válù torí ọlọ́ọ̀bù fún ẹni tó ó lè gba ayé fún ẹni tí ó kírun rárá tí ó kírun rárá yóò dẹ̀ mọ lú ẹnu ayé ni yóò mọ gbádùn ẹni tó dẹ̀ ń kírun ó lè mọ́ fún ṣùgbọ́n ìkíní kejì ní ọlọ́run bá fi ṣàdánwò fún wọn ni ẹni tó fún ṣé yóò lò ègé sí tọ́lọ́wọ́n bá ní àbí yóò fi promote tọ́lọ́ ẹni tí yóò fún ṣé yóò complain dé level pé kí ni yóò yà láì moore sí ọlọ́run ọba kò ní wo pé kí ni ọlọ́run ọba ti ṣe àwọn oore kan fún un kò sí ń tà lè máa bẹ́nu situation ayé ọpẹ́ ń bẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ipa ń bẹ láyé ọ̀pẹ ni lọ́tọ̀ àmọ́ iye nǹkan táwa ní ò ní ẹni tí ó dẹ̀ ní nǹkan táwa níyẹn kò túmọ̀ sí pé kí ni a dáa jù lọ wájú ọlọ́run ọba kò túmọ̀ sí pé a sin lọ́wọ́ ọba jù lọ ṣùgbọ́n ọlọ́run ọba fún àwa láti lè fi ṣe àdánwò fún wa ṣáàdúpẹ́ fún ọlọ́run ọba ní abẹ́ àyà aláìmorí sí ọlọ́run ọba anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kí àwọn sahaba rẹ̀ wà láàrin kọ́mọ́ ìpè ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa mú ayé yìí a máa fi fún ẹni tó ṣe pé ó wù àtẹni tí ó wù yóò ti lọ́hùn dúníà mẹ́ni yóò hìbù wọ́n mẹ́ni lẹ́yìn yóò hìbù ẹni tọ́lọ́wọ́n ọba tó nífẹ̀ẹ́ tó fẹ́ tó nífẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ ayò ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ní ayé nu wọn láfi mọ nínú àwọn ànábì ọlọ́wọ́n ẹni tó lọ́rọ̀ ẹni tó jọba bí anabi dawud alayhisalatu wasalam àti ọmọ rẹ̀ anabi suleiman alayhisalatu wasalam ìkíní kejì wọn anabi ọlọ́wọ́n bá ni wọn ọ̀rọ̀ ń bẹ wọn tún wá jẹ́ anabi ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá fún wọn láyé ìkíní kejì wọn ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá fún ẹlòmíì láyé ó láyé ó láyé ṣùgbọ́n ìkíní kejì wọn ọ̀tọ̀ ọlọ́wọ́n bá إن الله يعطي الدنيا من يحب ومن لا يحب ولا يعطي الإيمان إلا من أحب ṣùgbọ́n ìmánì ọlọ́run ọba òun fún yàn kan àfẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí ló fi jẹ́ pé ẹni tí ọlọ́run ọba tó bá ṣe orí ìsìláàmù fún eléyìí ló lórí oore ó ṣe rọrùn fún ó ń kírun ní àsìkò tó yẹ kó kí òròjú ò bá ń gbà tásìkò òrùn tó lọ kírun bákan náà kò pẹ́ bọ́ pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba kò wórogún pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ó mú ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba tó pa á ń ṣe àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba kún fún ó sí eléyìí òun ni àmì pé ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ yẹn eléyìí ni àmì oríire ṣùgbọ́n owó ń bẹ lọ́wọ́ mi mo kọ́lé jọ mo ra mọ́tò jọ ìyẹn ò túmọ̀ sí pọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ yẹn yìí ó túmọ̀ sí pé ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ kò dẹ̀ túmọ̀ sí pé ọlọ́wọ́n bá ò nífẹ̀ẹ́ yìí àdánwò nìyí o ọ̀nà bulúkùnmi ṣẹ́rù wọlọ́kẹ́rì fitnatan wáyé lẹ́yìn àtòrìṣà ọ̀rọ̀ àdáyíwò pẹ̀lú nǹkan tẹ́ ẹ fẹ́ àti tẹ́ ẹ fẹ́ ọ̀dọ́ wa lẹ́ńkàlùkù ó padà sí ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ máa rántí gbogbo gbà àwọn àyà wọ̀nyí ọlọ́wọ́n bá ní wàlálà bulúwa nínú kúmbi mìíràn káwọ́ fẹ̀jú àádàn yín wò ẹ̀ lè yẹ ẹ̀ lè ríbi sá fún àádàn yín wò pẹ̀lú bẹ́ẹ̀rù gbà mí àyà yóò já àádàn yín wò nígbà míì pẹ̀lú pébi ó mọ pa ẹni tó ní lọ́wọ́ nǹkan sáfẹ́rẹ́ fún gbà míì èṣù lè fẹ́ fi sọ́kàn rẹ̀ wípé ṣé ń ṣe pé ọlọ́wọ́n bá ti dàmínú báyìí èṣù lè fẹ́ fi sí lọ́kàn wípé ṣé òun ṣe pẹ́sìn tí mò ń ṣe yìí kò ń ṣẹ̀sìn tó lè mímú ṣe oríire bí torí pé nǹkan gbẹ ọlọ́ni rárá o wà lánà blu wa nàkùn bí ṣọ ìmìnà lẹ́kọ̀ọ́ wàljú wà nàkùn ìmìnà àmúwálì wà ánfùsì wà samarat ọlọ́ni ọmọ lè kú fún bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè kú fún ó lè jọkọ ó lè jẹ́yàwó ni ó kú fún ó lè jóbi ọlọ́run ni a máa dẹ̀yìn o tẹ́ bá ti ń rú àwọn nǹkan bẹ́ẹ̀ àdánwò wa ni o wasamarat àwọn nǹkan oko yín ọlọ́run wọ̀bà ṣe lè sọ àbẹ̀rẹ̀ yìí àwọn tó lè ṣe sùúrù tí wọ́n ní gbára tí wọ́n ní faraya tí wọ́n ní mọ́ gbára dálẹ̀ nígbà tó bá rú àwọn nǹkan báyìí ọlọ́ni sọ fún wọn pé ọ̀rọ̀ wọn ó dayọ̀ alẹ́dínà ìdá asọ́bà tó mọ̀ sí i bá àwọn tó ṣe pé tí àdánwò kan bá ṣẹlẹ̀ sí wọn kọ́ọ̀lù iná lílá ìwọ̀ iná ilẹ̀ ọ̀rọ̀ ṣòro ni wọ́n wọ́n pé kí wọ́n fẹ́ mọ gbára dálẹ̀ fún ó padà kí táwọn wáyà láì mórí sí ọlọ́mọba táwọn yẹ fún ọlọ́mọba ní wòlá ìka alimusalawa tún yọrọ bí mọ́ rahma ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ àsàlátù ọlọ́mọba yóò máa bá wọn wà rahma àti kí ọlọ́mọba wọ wòlá ìka wòlmọ́ tẹ̀dú ọlọ́run ní àwọn tán mẹ́sìn ṣe nu àwọn tí wọ́n mọ̀nà nìyẹn àwọn tó ṣe pé wọ́n sí lórí àná nìyẹn ṣùgbọ́n àti same time ọlọ́run sọ fún wa nípa àwọn èèyàn pé wọ̀mí náà ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn mọ́ ní àbúdó lọ́ àlà àrùfín etí bèbè làwọn ti ń sin lọ́wọ́n ọba fẹ́yìn asọ́ba òkèrè ma á nẹ́bí tí nǹkan tán fẹ́ bá ṣẹlẹ̀ sí wọn ọkàn wọn ó balẹ̀ ẹ̀sìn tá à ń ṣe ẹ̀sìn tó dáa ni ṣùgbọ́n wáyé asọ́ba tó fẹ́tìnà tí nǹkan tí ò fẹ́ bá ṣẹlẹ̀ sí nǹkan lábàlá wájì yóò sàkúrò ní islam ni yóò sàkúrò ní islam ewé yẹn bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ní kásìrà dúnìyà ó lùzì láyé bákan náà wàlá áhírà ó tún lùzì lálkìyàmá zálíkà wàlkùsọ̀rọ̀ anúlmùbí ọlọ́run ní kéèyàn lùzì láyé kó tún lùzì lálkìyàmá eléyìí gangan ni tí wọ́n ń pè lófo òfò tó ṣe kó fojú hàn tí yóò sí ojú ń bẹ́ kéèyàn lùzì láyé kó tún lùzì lálkìyàmá torí pé ẹni tó wò pé torí pé òun ṣe islam ni òjò kóun ní ó wá torí ẹ̀ kúrò ní islam tí ò bá sínú àkọọ́lẹ̀ ọlọ́run bá pé yóò ní yóò sá lọ bí tó ń sá lọ náà ìyá yóò tún wá lékún sí ìtàn tí mo ti sọ rí ni ní nǹkan bíi close to year nísìn oníkan lára àwọn ọmọ ìyá tó jẹ́ haúsá ni wọ́n pè é láti ìlú wọn pé lágbájá ọmọ lágbájá ó jáde láyé so àwọn mọ̀lẹ́bí rẹ̀ wá fẹ́ kí ó ṣe kò kárí ó wá ń sọ ní kí n mọ owó trọ́bù tán fẹ́ kóhun sí bóòlù wọn á ṣe kárí ẹni irú èèyàn báyìí ó lẹ́ni yìí ni ó ń bẹ́nu islam ó rẹ̀ ẹ́ ìgbà tó yá ó di wípé àwọn èèyàn rẹ̀ wo wípé islam tó ń ṣe yìí ó gbé ní ẹ̀ka ti lọ wọ́n àwọn kan wọ́n ọba gbé lọ lé ìjọsìn àwọn ẹlòmíì ni ìgbà tó débẹ̀ láàrin oṣù kan rẹ̀ baya. bó ṣe di pé òun náà ó bá ń ṣe ẹ̀sìn wọn nìyẹn lẹ́yìn oṣù kan ààrẹ yẹn bá tún padà wá kò ju ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà tí ààrẹ yẹn padà wá ló jáde láyé ó ní wọ́n ń pè òun nísìnyí pé kó wà bó ló ṣe èèyàn tí wọ́n ní kò ń ṣèyàn tàwọn mọ́ torí pé kí ni ó ti gbẹ̀sìn míì ṣùgbọ́n wọn fẹ́ kí òun ṣe níṣe ipe kíni ipe mùsùlùmí ní bọ́ọ̀lù ìfẹ́ tìrìtì ẹbí mùsùlùmí kálukú lólókun títí ẹ̀ ibi tó kú sí nìyẹn kí la fẹ́ lọ́wọ́ ni pé wọ́n tàn án lọ síbẹ̀ wọ́n dẹ̀ tàn àwọn èèyàn lọ síbẹ̀ ọ̀yàn á sọ ń gbà mí ọlọ́run ò kájò ọlọ́run ò kájò ìyẹn tí ájò yẹn gan ò bá ń ṣe nǹkan tó takẹ̀sìn ṣùgbọ́n nísìnyí alọ́ ń ṣẹbọ láti lè fi tọ́jú èèyàn tí ó rẹ̀ fún wa ọlọ́run kọrú nkẹ́bẹ́ o torí pé ọlọ́run ọba ní nàlá aláyẹ̀ fúnra ẹ̀yọ́ ọlọ́run lòun ní ṣàfihàn pé kéèyàn ṣe tó jẹ́bọ pẹ̀lú òun ṣùgbọ́n wáyé fúru máa dún náà zaalik ẹ̀ṣẹ̀ tí ò bá tẹ́bọ̀ òun lè ṣàforíjì ẹ̀ fún ilé-ìmọ̀ ni àṣà fẹ́ni tó bá ń bẹ ní èròǹgbà òun láti ṣàforíjì fún so ló jẹ́ wípé àárín yìí ń ta gbọ́dọ̀ gbọ́yé ni ẹ̀ àdáwò kan ṣẹlẹ̀ sí mi kò túmọ̀ sí pọ́lọ́wọ́n bá ní kórira fún ẹ ọlọ́run fẹ́ owó ló ṣe ṣe ń bẹ́ ni ṣé ó máa dúpẹ́ ní àbóyá láìmọ̀ọ́dẹ sí ọlọ́run ọba ẹnkan mi ti wá pọ̀ nísìnyí orí mi ti pọ̀ àmọ́yé ilé mo ti kọ́ àmọ́yé mọ́tò mo ti ra kò túmọ̀ sí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ o àdánwò nìyí ń ná ọlọ́fẹ́ owó ló ṣe ṣe ni o ṣé ó lò ó síbi tọ́lọ́wọ́ bá ní àbó òfin gbógun ti tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tó ṣe pé ó ń jókòó tó bá rí dáadáa ó gbà pé kí ni ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn tó gbé wọn ni tí ò bá rí dáadáa ó gbà pé kí ni ẹ̀sìn yóò dá kó wá ẹ̀sìn míì ذلك والخسران khusran al mubin òfò tó fojú hàn nìyẹn kọ́lọ́wọ́n bá kó mọ́ ṣe wà lẹ́ni òfò ọlọ́wọ́n bá ní yẹ́dìrò min dunillah yóò máa lọ pé nǹkan míì yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ma la yadurru wa ma la yanfa'uhu in tí ò ní nira kan tó ṣe pé lè ṣe fún bẹ́ẹ̀ ni kò láǹfààní tó lè ṣe fún èèyàn tó wò sùnsùn nísìn tó ṣe pé fúnra rẹ̀ náà ló gbẹ́gi ó dẹ̀ ń pè ló ń ṣèpèsè fún kí ni tó gbẹ́ ìnira onígi ló lè kó bẹ́ igi tó ṣe pé o lè decide kó o ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ kó o fi ṣe kí ni kó mọ̀ fi dáná fúnra rẹ̀ ó tún máa pe igi nǹkan tí ò nínira kan tó lè kó bẹ́ bẹ́ẹ̀ ni kò láǹfààní kan tó lè ṣe fún ẹ ọlọ́run ọba òun lọ́ba tó ṣe wípé ó kan wá òun lọba tó lè ṣe wá láǹfààní ṣùgbọ́n ká gbà pé igi kan ní ó ṣe wá láǹfààní ni àbókúta kan ní àbómi kan ní ká máa lọ pé àwọn eléyìí ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba làwọn náà kódà ẹni tó jẹ́ èèyàn nu wọn a gbọ́dọ̀ mọ sí èèyàn ẹgbẹ́ wa ẹ̀tọ́ tó yẹ ká fún ọlọ́wọ́n ọba ká máa fún èèyàn ẹgbẹ́ wa a gbọ́dọ̀ ṣe é torí pé ìyẹn ẹgbẹ́ wa ẹni kò ní àǹfààní kan tó lè ṣe fún wa àfihàn tí ọlọ́run bá fi sọ́dọ̀ rẹ̀ lókù so ló fi jẹ́ pé àwa òbí nǹkan tá a gbọ́dọ̀ máa fi kọ́ ọmọ wa láti kékeré oníkájé kó mọ pàtàkì ọlọ́run ọba nǹkan tá a ti kà fúnra wa ní àmọ́ yìí gbani abdullahi bin abbas rọjò láwọn ojú bí ọmọ ọdún bíi mẹ́wàá mọ́kànlá lọ anabi sọ̀rọ̀ lásán wá sọ fún pé yahoo náà eré ọmọ yìí ìfàdìlà òfin ọlọ́wọ́n bá dọ̀wẹ́ ìtọ́lọ́wọ́n fẹ́ òdọ̀wẹ́ àwọn kan tọ́lọ́wọ́n bó fẹ́ jìnà sí òbí tó nífẹ̀ẹ́ dáadáa fún ọmọ rẹ̀ tí ò fẹ́ kí ọmọ rẹ̀ kó jìyà náà tí ò fẹ́ kí ọmọ rẹ̀ kó ṣòfò tó bá dọjọ́ gbé ní alkiyama ni yóò máa sọ fún àwọn ọmọ máa kírun ni yóò máa sọ fún ọmọ rẹ̀ tí àsìkò àti gbàwẹ́ bá tó máa gbàwẹ́ báwọn sọ̀hábà rẹ̀ wà ńlá àlèmọ́ṣe máa ń ṣe ọlọ́wọ́ bá ní àwọn ọmọ yín ẹ̀pọ̀ ńlá ṣe máa tán bá ju bí ọmọ ọdún méje lọ tó bá ti pọ́n dún ọmọ ọdún mẹ́wàá tán kí ẹ máa nà wọn ọ̀gọ̀rọ̀ bí ò lè ná ọmọ rẹ̀ kó rọra láǹdì ọdún mẹ́wàá tí ó kírun á wò pé eléyìí ò ti yóò padà wá di igi tí ò ṣe é tí ò ṣe é tọ́ mọ́ yóò wá padà di dàkudà mọ́ lọ́wọ́ àti wá sọ fún pé kó kírun yóò ṣòro ṣùgbọ́n ti sẹ́mu òbí yóò lóun nífẹ̀ẹ́ ọmọ yẹn yóò wo wo ni the best university nàìjíríà yóò ràn lọ́bẹ̀ ayé lásán ọmọ tó ṣe gbé aná gbogbo ó lé lórí gbogbo ẹ̀ tí ó padà dì náà ni pé yóò padà di yẹpẹ ni ṣùgbọ́n tó bá rí john gbéńdé alkiyama tọ́lọ́wọ́n bá bá gbé ọmọ náà dìde irun rẹ́dà kò sí irun ìmọ̀ ọlọ́run lọ́kan rẹ́dà kò sí mọ́ ọlọ́run lọ́kan ọlọ́run bó wà ní kó máa wọ náà lọ ọmọ yóò máa wò pé á ah, òbí òun sìn lọ́nà láyé torí pé òbí ò pa aláṣẹ kó ṣe tọ́lọ́run bá láti kékeré nítorí pa aláṣẹ kó ṣe òun náà ni kó kàwé kó gba sàtífíkẹ́ẹ̀tì kó lè ríṣẹ́ ńláńlá ṣùgbọ́n tá a bá ní káwọ́ ní ti tòótọ́ lára àwọn tí ò nífẹ̀ẹ́ ọmọ yẹn lòbí yẹn wá torí pé tó bá nífẹ̀ẹ́ rẹ̀ èyí tí ó jẹ lógún jùlọ òun ni alikiyama ọmọ yìí kò ń ṣayé ọmọ yìí tó ṣe pé bó fẹ́ bó kọ́ ọmọ yìí ó padà jáde láyé tí ó di ẹ̀pẹ̀ bóun tó ń jóbi rẹ̀ náà ó ṣe jáde láyé tó ń adi ẹ̀pẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí àwọn ọmọ bá ń bẹ kéékèèké káṣí gbogbo gbìyànjú títí wá lórí ìfẹ̀sìnkọ́ wọn a sọ fún ọlọ́wọ́n bó fele yìí olè jíjà ni tẹ́tẹ́ títa ni ọtí mímu ni zina ṣíṣe ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó ràn ní alukura ní tọ́lọ́wọ́n bá lóun fẹ́ ni a sọ fún ọmọ kan jìnà sí ìmọ̀ kírun àwẹ̀ gbígbà ni ìmọ̀ ṣe dáadáa fáwọn èèyàn má ṣàbúrú fáwọn èèyàn àwọn òbí rẹ̀ ṣàpọ́nlé wọn àwọn nébọ̀ rẹ̀ ṣàpọ́nlé wọn má ṣe jàǹbá fáwọn èèyàn òbí mọ̀ fi lè kọ ọmọ rẹ̀ ọmọ náà máa dàgbà lórí eléyìí olórí gbogbo ẹ̀ má wà orogún fún ọlọ́run ọba tó dẹ má gúnra fún mi lẹ́yìn ọlọ́run má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run má nítorí pé ní pírọ́blẹ́mù kan sí kejì ó wà ní lọ fún mi àbí máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́run àbí máa jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba òbí ó ní ọmọ tá a bá fẹ́ mọ eléyìí dáadáa ká lọ ka suratu lukman bí lukman ṣe ṣe wá sí fún ọmọ rẹ̀ ọmọ kékeré eléyìí ni òbí tó nífẹ̀ẹ́ ọmọ ṣùgbọ́n ọmọ mi ẹ ẹ skul báyìí ló ń lọ ẹ kìnní kan ní ń lọ òbí mi nítorí ẹ nítorí ẹ ìyẹn ayé nítorí kárí ni fún ara ẹ ni ó lọ fi ọmọ rẹ sí skul tó ṣe wípé ó mọ̀ wípé ọmọ òun tó bá jáde bíbà yìí o ẹ̀sìn islam kọ́ ni ó mọ̀ ṣe èèyàn kan sọ fún mi ní ìjẹta ìkanú àwọn mùsùlùmí tó ṣe wípé ọmọ rẹ̀ kọ ẹ̀gzámù ó wá mú yunifásitì kan yunifásitì yìí kò ń ṣe islamic yunifásitì bẹ́ẹ̀ ni kò ń ṣerú àwọn yunifásitì tí a mọ̀ unilag lásùn mara wọn yunifásitì tó ṣe pé àwọn tán dálẹ̀ àwọn ọ̀nà sọ́ra náà dálẹ̀ ṣùgbọ́n ọmọ rẹ̀ ní opas wọn wá fún wọn fún ní admission omi wa lọ ó wò pé kí ló dé kí ni basis tẹ́ fi ní fún ọmọ mi basis wo kí ni reason tó wà bí ẹtẹ́ ní fún ní admission ó ṣàtẹ́kì kí ní ọwọ́ plegally ó dẹ̀ win case yẹn. Yeah ọmọ yẹn padà wọ yunifásitì yẹn ìgbà tí ọmọ yẹn ó jáde kúrò yunifásitì ó jáde ní ẹlẹ́sìn mi òbí yẹn wá banújẹ́ ipò ń ṣòfò náà kí ló fẹ́ gbà ń bí wípé ó lọ fi ọmọ ẹ sí yunifásitì tó ṣe wípé ó mọ̀ pé ibi tó lọ jù sí àánú ọlọ́wọ́n ọba ló sì lè fi máa ṣe ìsìláàmù ni ó wá ń tíráì láti dọ́mọ yẹn padà sínú ìsìláàmù ní ọmọ ògbà gbàtọ́ mo lọ́kọ náà òun lọ́kọ tí ó ń ṣe mùsùlùmí so òun jèrè ayé ń tiẹ̀ nìyẹn ó jèrè afẹ́figagbága láàrin àwọn ọ̀rẹ́ ó jèrè afẹ́ṣe fáàrí afẹ́yẹn gan ọmọ mi lọ yunifásitì eléyìí ó dẹ̀ lùzì ọmọ yẹn islam ni ó padà dípò gbádànù sókè la fẹ́ lómi eléyìí òun ni pé ìfẹ́ ọmọ ibi tá a ti lè mọ̀ pa nífẹ̀ẹ́ wọn ni ká tọ́ wọn síbi tọ́lọ́ wọn wá ṣùgbọ́n ọmọ mi ẹ̀mú kó wọn lọ kìnní kan tantalizer mr biggs kìnní kan nǹkan kan mọ́ra wọn òun kó wọn lọ ìyẹn kọ́ náà ń pè ní mo nífẹ̀ẹ́ ọmọ ìtàn ń pè ní mo nífẹ̀ẹ́ ọmọ òun ni pé ká fi ẹ̀sìn kọ́ ọmọ mo kọ́ wọn lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyẹn àfikún ni èyí tó jẹ́ ìfẹ́ gangan oníkàwọ́gbó lọ́mọ wa yóò ṣe sin lọ́mù tí ò ní yẹ́yàkúyà ọlọ́nirú èèyàn bẹ́ẹ̀ nígbà tó bá di wípé àdánwò bá yẹ́dùrú mi dúni lọ ìmáàlá yàtọ̀ róhù in tí ò nínira kan tó lè kó bá òun ni ó mọ̀ lọ képe ọ̀mọ̀lá yẹn fọ́rùn in tí ò láǹfààní kan tó lè ṣe fún un dhalika huwa dalalul ba'id ọlọ́run ní àánú tó jìnà tefetefe eléyìí ó ń ṣàánú tó súnmọ́lé máa lọ pé pé omi ọlọ́wọ́ bá ní yẹ́jú lẹ́mọ̀ndọ́rùhù akọ̀rọ̀bù mi náà fúnrí yóò máa pe àwọn tó ṣe wípé ìnira tí ó padà rí látara wọn ó súnmọ́ ju àǹfààní tó fẹ́ rí lọ ọlọ́wọ́ bá ní lẹ́bí ìsàlmọ́wùlá wà lẹ́bí ìsàlẹ̀ àṣírí ṣíọ́ ẹni tó mú lọ́gà tó ń ké pé ṣíọ̀ òun tí ó jọmọ lẹ́yìn náà òun ké pé yẹn ẹgbẹ́ rẹ̀ ó láwọn ẹni ọlọ́run ọba ni òyìn ẹgbẹ́ ló ń ké pé ẹlòmíín wọ́n sọ fún ó gbé fọ́tò ṣéwù kan fún ó ní kó wọn wò tó bá ti ń bùkátà rẹ̀ òbí ya ẹlòmíín wọ́n ní tó bá ń wárán lọ́wọ́ fọ́tò àwọn ẹni ọlọ́run yìí fi yíká alé rẹ̀ eléyìí ó mọ̀ jẹ́ kí ni protection fún ẹ tó ṣe pé àwọn ọ̀tá wọn fi ń lè kápá rẹ̀ bóló fi alukur'ani yẹn sí bóló fi ayatul kursi sí bóló fi suratul bakara sí ntí ọlọ́run ọba fẹ́ kó ṣe eléyìí kò ṣe pé kó fi fọ́tò ṣéwù kan yí lé ìfifọ́tò ṣéwù yí lé káàkiri kó ní lẹ́mìí wípé nǹkan yìí protection ni fún ẹbọ ni ẹni tó ń ṣe ẹlẹ́bọ ni irú èèyàn bẹ́ẹ̀ ẹni tó fi fọ́tò sáyé ni òṣùpá kọ́lé kéèsì ẹ̀ ó fúyẹ́ wájú ọlọ́wọ́n wájú kéèsì ẹni tó gbé fọ́tò ṣéhù sílé lọ because ẹni tó yí fọ́tò sàáyédè òṣùpá àbí kankan tó fi kọ́lé rẹ̀ tẹ́bá bèèrè lọ́wọ́ rẹ̀ òun ṣe fàájì ní àkàkún ṣùgbọ́n ẹni tó yí fọ́tò àwọn ẹni ọlọ́wọ́n ọba tó fi kọ́lé rẹ̀ ní tẹ́bá bèèrè lọ́wọ́ tiẹ̀ ó ní lẹ́mi pé kí ni ó ní spiritual benefit kan tó ń rí ń protection ni ó máa jẹ́ fóònù ẹbọ lélẹ́yìí títẹni tó fi fọ́tò àwọn olórin kọ́lé ń tiẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ ń tiẹ̀ ni àfi tó náà bá tún ní nǹkan míì tó àtàṣìmọ̀ lókù ọlọ́wọ́n bá là á ké pé à ń wá ìṣọ́ ni òun là á ké pé gbàtà bá ń wá ìrànlọ́wọ́ eléyìí dẹni tá ń sọ gbogbo àlàálà ń kírun là ń ka sọ́ọ̀tù fàájì àmójoojúmọ́ àmọ́ ní ìyáàkà náà àbúrò wa ìyáàkà náà bá nìkan là ṣèjọ́sìn fún òun ìrí ọlọ́wọ́ bá nìkan là ń wá lólùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ níbi tó yẹ ká ti wá ẹ lólùrànlọ́wọ́ ṣùgbọ́n eléyìí àsìnàrú ẹnu lásán ni tó bá ti kó ṣẹlẹ̀ ẹlòmí ó gba bùnú ìlọ ẹlòmí àdọ́lọ́wọ́ bù kájú ẹlòmí alẹ́sìn kan náà làkùn ọlọ́run kan náà là ń pé gbogbo àwọn nǹkan tí àkùrá ní gbádànù yóò máa dùn rẹ̀ nínú yóò máa fi àwọn nǹkan ẹ̀rin lẹ̀ ọlọ́run bá ní gbogbo ẹni tó ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba yẹ́dùrú lamandọ́rùhù akọ̀rọ̀mù mi náà fi rí yìí ẹni tó ń ké pé yẹn ẹni tó ṣe pé ìnira tí ó padà bá ojú àǹfààní tó rògbò ń fẹ́rẹ́ láyé lọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni ṣíọ̀ ọ̀gá tó mú ṣíọ̀ ẹni tó jẹ́ ọmọlẹ́yìn náà àti kíní kejì ọmọjá ànámà ni wọ́n ọlọ́ọ̀bá ní ìntẹ́ǹkẹ́pẹ́ lẹ́yìn ọlọ́wọ́n ọba àtẹ̀yìn náà hasọ̀bù jahannama igi ìṣẹ́pẹ́ jahannama nìyí àfẹ́rí tó bá ń pe àwọn tó ṣe wípé wọn nìkan kẹ́pà àwọn olókùgbẹ́ tó ké pe ànábì ọlọ́wọ́n ọba ànábì ọlọ́wọ́n ọba kó bá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ wọn ṣùgbọ́n ẹni tóun náà fẹ́ ká máa ké pe òun ọlọ́wọ́n ọba ní ṣíọ àwọn méjèèjì àtẹni tó ń ké pé yẹn ni àtẹni tí wọ́n ń ké pé kọ́lọ́ ọba sùn tí ó sọ wá dídàkudà tí ó sọ wá di ọ̀tọ̀ ọlọ́run ọba tí ó lé wa kúrò ní islam abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́jú kí ó kẹ́yìn nìkọ̀ọ̀kan wa kí ọlọ́run subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wa rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب